sẹ̀rẹ̀ méjèèjì wà ní mímọ́ ìtumọ̀ rẹ̀ ni pé kò wọ́ sẹ́sẹ̀ rẹ̀ nígbà tó wà nínú àlùwàlá tabaran sínú àdìsá kan lọ́sẹ̀ tó kọjá tárábì ń ṣe àlùwàlá tí kan nínú àwọn sàbí gbìyànjú láti bọ́ fúfú rẹ̀ anábìíní dá òhùnmá ìní àdàkálùkùnmá sọ fèrèsẹ́yìn anábìíní fi wọ́n kalẹ̀ mo wo àwọn kúfù méjèèjì sẹ́sẹ̀ mi sẹ́sẹ̀ mi méjèèjì wà ní mímọ́ ìyẹn pé mo wà nínú àlùwàlá ẹni tó ti wá wọ́kùfù tó jẹ́ sí pé àlùwàlá yẹn wá já tó ti wá fọwọ́ pa àdíyòtí ẹ̀ sí ìfọwọ́ pa ni àmàlù aláyẹn ti já tó bá ti lè bọ́ kùfù yẹn kúrò ní ẹsẹ̀ tó wá tó ń wọ́ padà ó túmọ̀ sí wípé kò wọ kùfù méjèèjì ẹ tẹ́sẹ̀ rẹ̀ méjèèjì wà ní mímọ́ ìyẹn ni kó tó wà nínú àlùwàlá wallahu a'lam àfáwa ní fáìdà afáfẹ́ sọ àwọn àǹfààní àlàyé kan fún wa lábẹ́ nǹkan tá a kà yìí afáà ní ìǹkìdá olùmúdà sẹ́rí kí àsìkò tá a dá yìí tó bá ti pé ìmọ̀ ẹni tó wà nílé àbẹ́ni tó wà lórí ìrìn àjò ni wà nẹ́sẹ̀ olùmọ̀mùsọ̀ àti kéyìn ó bọ́ kúfù kúrò ní ẹsẹ̀ yòtìláni lèmásá wàhádàhù wọ́n máa ba ìfọwọ́pa kúfù yìí wọ́n máa bà á jẹ́ nìkan ni yẹn ni pé wọ́n máa sọ ìfọwọ́pa kúfù di nǹkan tí ò ṣiṣẹ́ mọ́ fàlàyé jùzùl masáhù kò wá nílẹ̀tọ̀ ká fọwọ́ pa kófù yìí má hátà yàtàwà bọ́á wàyà sílá rìjìlá yìí tó mà yálùbá títí tẹni tó wá kófù yẹn tí ó fi wá sí àlọ́lá tí ó tún wá fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì lẹ́yìn náà tí tún wá wọ kófù yẹn èyàn wá wọ kófù ní ṣùgbọ́n tó wà nílùú ó tún wá fọ ọpa kófù tásìkò yẹn bá ti tó in tí ó ṣe kó lè lẹ́tọ̀ àti fọ ọpa kófù yẹn ni pé kó tó tó àlọ́lá kó fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì yẹn ìgbà yìí ní oṣù tún lẹ́tọ̀ọ́ àti kọ́ pa fùfù yẹn bẹ́ẹ̀ ẹni tó bọ́ fùfù yẹn tí ò lálọ́ àlá ńgbà tó bọ́ fùfù kò sálọ̀ àlá fún ó ti fọwọ́ pa rí wá bọ̀ àbí kò tí ì fọwọ́ pa náà ni ó wá bọ́ fùfù yẹn kó tó lè tún lẹ́tọ̀ọ́ àti fọwọ́ pa yóò ṣe àlọ́ àlámì tí ó fọ ẹsẹ̀ yẹn nígbà yẹn yóò tó tún lẹ́tọ̀ọ́ àti máa fọwọ́ pa kófù yìí àfanilá kínnahu ìdàkánà فإنه باقي على وضوئه يصلي به ما شاء حتى يحدث ṣùgbọ́n tó bá wà nínú àlùwàlá lásìkò tó bọ́ kó fò yìí kò tí ìkéṣe kó ti fọwọ́pá o tó bá ti lè fọwọ́pá tó bá ti bọ́ ìfọwọ́pá yẹn ti di tí ò ṣe mọ́ amẹ́ni yóò wà nínú àlùwàlá lásìkò tó bọ́ kó fò yìí àbó wà nínú àlùwàlá lásìkò tí àsìkò tí ó fọwọ́pá ó wà nínú àlùwàlá nígbà tílẹ̀ ṣú àbí tó fi lo ọjọ́ kan àti òru rẹ̀ ó sì lálùwàlá ńgbà yẹn àlùwàlá yẹn ò já irú ẹni bẹ́ẹ̀ kò bùkátà kó lọ sàlùwàlá mi tó fi kírun mọ́ kò bùkátà kó sàlùwàlá mi yóò máa fi àlùwàlá yẹn yóò máa fi kírun rẹ̀ lọ ni títí tálùwàlá yẹn ó fi dá nítorí pé kí ni ó wà nínú àlùwàlá àmọ́ tó bá já sí pé àlùwàlá yẹn ti já bóyá ńgbà tó wà nínú kófì yẹn ni ẹgbẹ̀yìn kò ní fi ọwọ́ pa kófù yẹn mọ yóò sì tún tún àlọ́ alámìíṣe kó ṣe kó tó bọ kófù yẹn àbí kó tó lè fi kírun wallahu ala fa'ida afáfin ní àǹfààní ni man labisa jawra bẹ́yìn ẹni bá wọ sọ́ọ̀sì meji ala tahara nígbà tó wà ní mara ó sàlọ̀ àlálówà wọ sọ́ọ̀sì méjì lórí ara wọn suma masaha alayhima lẹ́yìn náà ó ti wá fọwọ́ pa hófù méjèèjì wànẹ́zà àlà àlà ó wá bọ́ tókè sílẹ̀ ó béèrè tí wọ́n béèrè ń jò ó wá bọ́ sí òkè yìí sílẹ̀ hófù méjì ló wọ̀ ó wá sí ni wà má sa àlẹ́ ó ti wá fọwọ́ pa méjèèjì wànẹ́zà àlà àlà ó wá bọ́ ti tòkè sílẹ̀ báàdàl masa lẹ́yìn ìgbà tó ti fọwọ́ pa hófù yìí jáàzà láhu ìsìmáàmùlmúdá bìlìmásí alàlà àṣà ó lẹ́tọ̀ọ́ fún kó kọ̀m̀plìtì àsìkò tó yẹ kó lò tí ó ti fọwọ́ pa kófù yẹn lórí tó wà nísàlẹ̀ tòkì ló bọ́ọ̀lẹ̀ ìjọ kan ló yẹ kó lò bóyá ṣẹ̀ṣẹ̀ kírun kan ni àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wá bọ́ tòkè sílẹ̀ ó lẹ́tọ̀ọ́ fún láti kọ̀m̀plìtì àwọn ọjọ́ tó yẹ kó lò yẹn lórí ìfọwọ́pa ti ìsàlẹ̀ wọ́n sàlàyé fún alásọ̀ tó kọjá ń pa pé àwọn àfáà ní ó dà tó fọwọ́ pa orí tó wá gẹrun alọ́ aláyẹ̀ òjá wallahu alam tó àfáwá ní àlẹ́ annahu nítorí pé kọndíṣọ̀ tó wà ìsẹsí yazzuku alayhi annahu adkhala rijlayhi tahirataini yàní in jẹ́rìí gbé lódodo àbí in ti ń rinlẹ̀ látọ̀dọ̀ rẹ̀ wípé ó wọ kófù sẹ́sẹ̀ rẹ̀ méjèèjì àbí sọ́ọ̀sì tẹ́sẹ̀ rẹ̀ méjèèjì wà ní mímọ́ yẹn ni kó wà ní àlùwàlá tó fi wọ òfò tẹ́sẹ̀ rẹ̀ yìí àfọwọ́n ni amma idha labisa jawraban wahidan ṣùgbọ́n tó bá wọ sọ́ọ̀sì ẹyọ kan sọ́ọ̀sì kan ló kọ́kọ́ wọ̀ wà mọ́sà alayhi ó ti wá fọwọ́ pa hófù yìí àbí sọ́ọ̀sì ó sálù àlá ó wà bọ́ sọ́ọ̀sì ìgbà tálù àlá yẹn já tó fẹ́ sálù àlá mi ó ti wá fọwọ́ pa summa labisa alayhi ghayrahu ó ti fọwọ́ pa kófù tìsàlẹ̀ yẹn kó tó wọ kófù míì lé lórí lamiyamsa rẹ̀ níbẹ̀ yẹn wọ́n ní kò ráyè kò lẹ́tọ̀ọ́ kó fọwọ́ pa kófù torí pé kófù ẹlẹ́ẹ̀kejì yẹn kò wọ́ sẹ́sẹ̀ nígbà sẹ́sẹ̀ rẹ̀ wà ní mímọ́ lẹ́ anahu lamiyasdok aleyhi anahu adkalakuma tọ́hìrátẹ́lì torí pé níbẹ̀ yẹn kò fi kò máa jẹ́ òdodo fún ipò kófù méjèèjì sẹ́sẹ̀ rẹ̀ sẹ́sẹ̀ rẹ̀ wà ní mímọ́ àmọ́ tí alákọ̀ọ́kọ́ yẹn ó wọ sẹ́sẹ̀ nígbà tó wà ní àmímọ́ kákó wọ méjèèjì papọ̀ ó wọ sẹ́ alákọ̀ọ́kọ́ ó wọ sẹ́ lẹ́ẹ̀kejì nígbà tó wà nínú àlùwàlá so níbẹ̀ yẹn tó bá fọ́ pa tòkè tó wá bọ́ tó bá dìgbà mí ó lè kọ̀ǹtínú láti máa fọ́ pa ìsàtìrípò wọ ní àsìkò tó wà ní inú àlùwàlá ṣùgbọ́n kápẹ́tà alákọ̀ọ́kọ́ ló pawọ̀ tó ti wá fọwọ́ pata alákọ̀ọ́yẹ́ ní pé àlùwàlá yẹn ti já tó ti fọwọ́ pa kófò àdíkò tẹ̀ sí ìfọwọ́ pa ní sálùwàlá yẹn bá ti já kó tó wọlé kejì lé àfáàní kò ní fọwọ́ pa àhófù yẹn torí pé kí ni kò fọwọ́ pa àhófù yẹn ní ìgbà tó wà ní mímọ́ so Abu Malik wá ṣàlàyé díẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa báwo ni a ó ṣe fọwọ́ pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú sọ́rọ́ ìsìnkẹ́ sunna wọ́n mú àlàyé bíi mẹ́ta wá lórí ẹ̀ nípa bó ṣe ká fọwọ́ pa àhófù yẹn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n ní ìdá tawadda'a ولبس جوربين ثم مسع عليهما ونزع الأعلى بعد المسح جاز له إتمام المدة بالمسح على الأسفل يريد تافا صفوان اثنان يعني كتب في الولاء توا وقف مجيجي tó dẹ̀ ti wá fọwọ́ pa orí wọn níbẹ̀ yẹn tó wá bọ́ ẹyọ kan níbẹ̀ ó bọ́ sókè sílẹ̀ ó lẹ́tọ̀ọ́ fún láti parí àsìkò tí ẹ kó fọwọ́ pa لأنه يصدق عليه أنه أدخل رجليه طاهرتين ilé tàfà sàlàyé fún àníṣì náà ni ẹlẹ́ẹ̀kejì ìdàtàwàbàá wà lábìsà jáwùraban wà lámi yóò kùdí hátà lábìsà aléhì àákàr mọ́sàálà ayyuhuma ṣáà tí ẹ bá ti àlọ́lá tó wá wọ sọ́ksì rẹ̀ ó wọ sọ́ksì níbi báyìí sọ́ksì làwọn fáńdà kọ because kò rọrùn lọ títí kéyìn wọ húfù méjì papọ̀ torí pé awọ náà ti ṣe húfù sọ́ọ̀fù náà ló rọrùn láti wọ méjèèjì papọ̀ àbí kéyìn wọ sọ́ọ̀fù kó wá wọ húfù lé àbí bàtà àfáàní téèyàn bá ti ṣe àlọ́ àlá wà láti tàjáwòrabàn tó wá wọ sọ́ọ̀fù ẹyọ kan wà lámì yóò kò ṣùgbọ́n àlọ́ àlá rẹ̀ yẹn ò já hátà láti ta àléhìn àhà títí tó fi wá wọ̀ míì lórí sọ́ọ̀fù tó kọ́kọ́ bọ̀ yẹn masa ala ayuhuma sha'a yóò fọwọ́ pa èyíkéyìí tó bá fẹ́ nínú méjèèjì ìmá sókè ló fọwọ́ pa ní àbí ìsàlẹ̀ ní àbí ìwà ní ìmọ̀ ó déédé torí pé ó wà nínú àlù àlá nígbà tó fi wọ àwọn sọ́ọ̀sì yìí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó mú wa náà wípé bá a wà lábìsà ìjà òrábàn wá ìdà ó fi àlù àlá ó wá bọ sọ́ọ̀sì ó wọ sọ́ọ̀sì sẹ́sẹ̀ nígbà tó ṣùgbọ́n sọ́ọ̀sì ẹyọ kan tó wọ̀ yìí àlù aláyẹ̀ ti já tó ti wá fọwọ́ pa sọ́ọ̀sì yìí tó ń bọ̀ láti sa àlejò àkà lẹ́yìn náà tó wá wọ ìní ìlé lórí fa inkana alatọ̀hara tó bá ṣe pé nígbà tó wọ ẹlẹ́ẹ̀kejì ó sì lálù àlà sọ́há àyàmsa àlàlà ó lẹ́tọ̀ọ́ kó fi kí ni kó fọwọ́ pa èyí tó wà lókè yẹn lẹ́annahu yasduk alayhi annahu adkhala rijlayhi tahiratayn torí pé níbẹ̀ yẹn yóò máa jẹ́rìí ń fi rinlẹ̀ àbí ń jẹ́ òdodo pé kí ni ó wọ àwọn kófù méjèèjì àbí sọ́ọ̀kì méjèèjì tó sì jẹ́ pé ó wà nínú ìmára àbí ó wà nínú àlùwàlà wà ń kánà àhàdà tó bá ti pé ó ti wá àlùwàlà yẹn ti já súnmọ́ lábísàlà àhà lẹ́yìn náà ló wá wọ ẹlẹ́ẹ̀kejì làmìjẹ́ jùsùn kò lẹ́tọ̀ọ́ kó fọwọ́ pàtìkì yẹn bal yajuzu alal asfal èyí tí ó fọ́ padà yẹn kékeré ní títí sàlẹ̀ wallahu alam eléyìí ni brief àlàyé tí afa ṣe fún wa nípa ìfọwọ́pa hófù yẹn bíbáyìí náà sì ni ìparí ọ̀rọ̀ nípa fífọwọ́pa hófù àtàwọn ọmọjẹ̀mú tó wà fún lẹ́yìn náà nǹkan tí máa sọ ìfọwọ́pa yẹn di nǹkan tí ò ṣiṣẹ́ mọ́ báàbù tó wá tẹ̀lé ni al-ghusl bá a ṣe máa tó bá ní alugoslo ìwẹ̀ tí wọ́n rí pẹ́ sí ìlà yìí òun náà ni ìwẹ̀ ìjọsìn ìwẹ̀ tí sẹ̀ríà sàlàyé fún wa tá a máa wẹ̀ láti ìṣesí kan sí kejì àwọn àwọ̀ yìí pọ̀ nínú ẹ̀ àwọn ìtọ́jú ọ̀ràn yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀ àwọn ìtọ́jú pé súnà ó wà ní ibẹ̀ àwọn olójọ́ràn yẹn bíi jẹ́nàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwẹ̀ haid ìwẹ̀ nifas ìwẹ̀ juma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìtú jẹ́ sunna bí ìwẹ̀ tá a máa wẹ̀ ká tó gbé harami ìgbà míì tá a bá fẹ́ wọ mọ́kà ìwẹ̀ tí àwọ̀wẹ̀ àtàwọn ìwẹ̀ míì náà tó yẹ pé àfọ́ọ̀túnmọ̀ dárúkọ fún wa tá a bá fẹ́ wẹ̀wẹ̀ yìí ṣẹ̀rí àṣàlàyé fún wa ní àwọn ojúpọ̀nà tó yẹ pé bá ti fẹ́ kéyìn sí wẹ̀ àwọn nǹkan ní ìbẹ̀ sí yẹ́ pé táà bá ṣe níbi ìwẹ̀ yìí ìwẹ̀ yẹn ò dúró àwọn nǹkan bá ṣe ìwẹ̀ yẹn dúró a tẹ̀lé súnà pẹ̀lú ògo tọ́lọ́ subhanahu wa ta'ala a máa ṣe àlàyé ẹ̀ fúnra wa díẹ̀ díẹ̀ inṣàlá bí a bẹ̀rẹ̀ báàbù yẹn ní òwúrọ̀ yìí ńgbà sí wa alákọ̀ọ́kọ́ afá ni pé ìwẹ̀ mojibatuhu kí làwọn àkọ́kọ́ tí nǹkan àkọ́kọ́ àbí kí nìkan tí máa sọ àwọn ìwẹ̀ yìí di ọ̀ranyàn kí làwọn nǹkan tí ó jẹ́ kí ìwẹ̀ wíwẹ̀ yìí kó di ọ̀ranyàn fún ẹni alákọ̀ọ́kọ́ ń bẹ khurujul maniyyi fil yakza aw fin nawm òun náà ni kí maniyyi ó jáde lára èèyàn èèyàn wà ní ẹni tí ó sùn ní àbígbà tó sùn èèyàn wà ní ó jẹ́ni tí ó sùn tẹ́ni tó tají jẹ́ pé kò sùn àbójú oorun náà ni màní yìí ti jáde yàní ọ̀ràn yàní tí màní yìí bá ti jáde lára èèyàn kéèyàn owó ẹ̀ torí pé ànábì ní ìnámàlùmáà nínàlùmáà ì dájúdájú omi yóò máa wá látara omi ni ìtumọ̀ ẹ̀ ní pé a máa wẹ̀ nígbà tó bá ti jáde lára omi tí ó rí fẹ́ẹ́ náà ni pé tí màní tó bá ti jáde ní ara ẹni àdísì umu salama radiyallahu anha wọ́n ní anna umma sulaim ah, qalat ya rasulallah inna allaha la yastahayi min alhaq fahal ala almar'ati ghuslu idha ihtamalat qala na'am idha ra'at alma'a ah, umu salama radiyallahu anha wọ́n ní umu sulaim radiyallahu anha aidan wọ́n ló sọ báyìí pé ya rasulallah ira inna allaha la yasahayi min alhaq dájúdájú ọlọ́run kìí tìjú níbi òdodo ọlọ́run yìí tìjú láti sọ òdodo ọlọ́run náà sọ nù Qur'anul Karim inna allaha la yasahayi an yadriba masalan ma ba'udatan fama fawqaha títí di parí ayà yẹn fa amma alladhina amanu eh, fa ya'lamuna annahu alhaqqu min rabbihim وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا إذا دي parí àyá yìí kò sí tọ́lọ́ wọn bò lè fi ṣàpèjúwe fi nǹkan kan ṣàpèjúwe tó ó wá wa ń sọ fún àbí báyìí pé ǹjẹ́ ó di ọ̀ranyàn lórí obìnrin kó ní o máa wẹ̀ nígbà tó bá so yẹ kó nù wẹ̀ kọ́lá naam, anábì ní náàmù yóò wẹ̀ ìdàrọ́ àtìlẹ̀mà lẹ́nu pé tó ní bá jáde lára rẹ̀ so bó ṣe já sí pé tọkùnrin bá lálà pé òun súnmọ́ ìyàwó òun obìnrin náà ló lálà ìkọ̀kọ̀ òun súnmọ́ òun tí omi bá ti lè jáde lára rẹ̀ dandan ni kó wẹ̀wẹ̀ jẹnẹba ọ̀ràn yẹn ni láwọn méjèèjì lórí wọ́n tó ṣára tó ṣáhawa fìlìyàtà ṣùgbọ́n tó bá fi ń pé èèyàn ò sùn tí màní ní fi jáde lára rẹ̀ ó wà lójú fojú ayé ló wà kò sùn tí màní ní fi jáde lára rẹ̀ níbẹ̀ yẹn wà ń bẹ̀ kó jásí pé omi tó jáde lára rẹ̀ yìí ó lọ pẹ̀lú ṣàáwà ni yẹn pé ó nífẹ̀ẹ́ òun náà nífẹ̀ẹ́ sí pé òun fẹ́ jẹ́ gbádùn ìgbádùn obìnrin lápèjúwe èèyàn jókòó ní sí ni ronú nípa kóun fẹ́ súnmọ́ ìyàwó òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ látara àbí ń ronú nípa pé ntójọmọ́rò obìnrin báyẹn so àfáàní tó yẹ pé ní lójú ayé lèyàn wà tó yẹ ò sùn mọ́jẹ̀mú ni pé kó já sí pé ìjáde màníyì yẹn ó lọ pẹ̀lú pé ṣàáwá wà pẹ̀lú rẹ̀ dúnà náà òmùjá sọ fún tójú oorun tó bá jẹ́ pé lójú oorun ni màníyì ti jáde èyàn ní ṣàáwá o kò ní ṣàáwá o dandan ni kó wẹ̀ èyàn kàn láàárọ̀ ní kíkó tí ẹ̀ máa kó lánàá ló bá rí màníyì gbogbo ara rẹ̀ ní tí ó sì ní pé yóò lọ wẹ̀ kò bùkátà kó mọ̀ àbí kó ní ṣàáwá ṣé mà ní ìṣe jáde lójú oorun dẹ̀dẹ̀ ní kó wẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé lójú ayé ni ó gbòrò lọ pẹ̀lú ṣàáwà àlìkáòlìhì sọlọ́lọ́hù alaihi wasallam fúgbólóhùn anábì sọlọ́lọ́hù alaihi wasallam tó bá pé ìdá hazaftal máa fàtàfil nínà lè jẹ̀nàbà fa ìdá fala tuksal anábì ni alaihi wasallam ìdá hazaftal máa tó bá sọ yìí pé ọba ọba da omi síta ọba pọ́ǹpù omi síta yẹn ni pé nígbà tó lálàyé àbí omi jáde lára rẹ̀ tí ẹ pé pẹ̀lú half láì ní pé omi tí ń dà jáde successful wá rí pé ọwẹ̀ ìwọ jẹ́nàbà mílẹ̀ jẹ́nàbà wẹ̀wẹ̀ jẹ́nàbà fa in lam takum hafifan ṣùgbọ́n tó bá já sí pé omi yẹn kò jẹ́ èyí tí ń dà jáde ni fala taksil níbẹ̀ yẹn mọ́wẹ̀ imaamu Shawkani rahmahulah wọ́n sàlàyé hadisi briefly imaamu Shawkani ní alhassu gbọ́dọ̀ hassu tá a ló mẹ́yẹn wọ́n wà rọ́mù yìí taba ní kalo hassu wọn náà ní kí yóò nǹkan ramu náà ní pé a ju nǹkan a máa ti ń túmọ̀ sí náà ní pé ẹ̀ríkẹ́ mani ní ti máa pump out ni ti máa dá jáde ni so afa ni ìtumọ̀ rẹ̀ náà ní pé aram wàhúwa bẹ́ẹ̀ dẹ̀ ni láti pump out láti ìdàjáde yìí la yakunu bí hadhihi fista kò lè wáyé pẹ̀lú àwòrán yìí illa li sha'watin àyàfi tí ẹ̀bá ní ṣàwà lókè wọ́n lè hàdà nítorí bẹ́ẹ̀ qala al-musannif ẹni tó kó tíra ẹjọ wá fi fi àlàyé báyìí pé wà fi hì láì jẹ́ pé pẹ̀lú ṣàáwà ni ìmà lè maradin bóyá ààrẹ fèèyàn nísìn ọlọ́mọ́sọ ààrẹ ṣe wá ààrẹ mi lè sìn tó yẹ pé ààrẹ yẹn yóò wá débi tí mẹ̀rí yóò máa jáde lára rẹ̀ kò ní ṣàáwà obìnrin àmọ́ ààrẹ ló mu tí mẹ̀rí fi jáde lára rẹ̀ àwọn àbọ̀rídàtún abótútù bóyá tútù ṣẹlẹ̀ lè mẹ̀rí yìí jáde àbí nǹkan kan ni bóyá wọ́n fa mẹ̀rí yìí jáde lára rẹ̀ láì jáde pé bóyá ó ní ṣàáwà là yóò jẹ́ bùlùgọ́sù eléyìí kò jọ́ràn àyànkówẹ̀ ma náà ló jáde lára rẹ̀ àmọ́ kìí pẹ̀lú ṣàáwà ni ibẹ̀ yẹn kò jọ́ràn yàn kéèyàn èyí tí ó ma jọ́ràn yàn kéèyàn máa wẹ̀ lórí ni èyí tó ṣe pé pẹ̀lú ṣàáwà ìmá bóyá ń ronú obìnrin àbí nǹkan lọ tí pé òun náà ní à nǹkan kan pẹ̀lú ìgbádùn ni ṣùgbọ́n tó bá wá lálàá ń títí ẹ̀ wà lámì yẹ́gìdì máa à tó ní òjáde lára rẹ̀ mẹ́ni òjáde lára rẹ̀ fàlà gúúsùlà alẹ́ òun náà èyàn lálàá kó ń súnmọ́ yàwó lójú omi òjáde lára rẹ̀ kò jọ́ra yàn kó wẹ̀ wọ́n mọ̀ wájàdà lè máa à tó bá omi omi wá jáde wà wá rántí kò mà tó mi fi jáde lára fa alayhi al-ghusl ọ̀ràn yẹn ní kó wẹ̀ tá fẹ́ ká a lálàá àmọ́fà lálàá amómi ò jáde lára ẹni àníwẹ̀ níwọ̀n pàtó mi ò ti jáde yẹn ò bá lálàá àbí tí ò lálàá ó wá jí ló wá rí mà ní jáde lára rẹ̀ dẹ̀dẹ̀ ni yóò wẹ̀ torí pé kí ni an aisha radiyallahu anha qalat wọ́n gbà látọ̀dọ̀ wa aisha ìyọ́nà ọlọ́nkùnmọ́ ó sọ báyìí pé wọ́n béèrè lọ́dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam báyìí pé ani rajulin yajidu lubalan wala yaskuru silaman faqala yabtasilu wa ani rajulin yara annahu qad ihtalama wala yajidu lubalan faqala la ghusla alayhi wọ́n gba ẹgbẹ̀wá ìwà látọ̀dọ̀ mọ́mọ́ wa sayida aisha wọ́n sọ báyìí pé wọ́n bi anabi léèrè sallallahu alayhi wa alihi wa sallam nípa arákùnrin kan yajidu lubalal tó ṣe pé ó rí pé aṣọ ń wet bálà ní pé wetting ó rí pé aṣọ ń tutù ìyẹn pé màá ní yìí dà sí ní ara wàlá yẹ́kùrọ̀ ìsẹ̀lámù ṣùgbọ́n kò rántí kò ń lálà kò mọ̀ kò ń lálà ó kà jí náà ni àbókàrí màá ní yìí ní ara aṣọ rẹ̀ ni fàkọ́ọ̀lá anábì ní yẹ̀tẹ́sì yóò wẹ̀ tí yẹn bá jí nísì ó kàrí màá ní yìí lára rẹ̀ kò tí ẹ̀ wá rántí kò ń yóò wẹ̀ kódà tó bá ti kírun tán látẹ̀júwe àti kírun àṣùbá nìkú ó wá di bí aago mọ́kànlá lèyẹ bá wo aṣọ rẹ̀ lọ́ni tá mà ní ìlú kún ara aṣọ òun yìí kó sì sùn síwájú ìgbà tó rí yẹn in tí ó padà sí ni pé yóò lọ wẹ jẹ́nẹ́bà yóò wá tún àṣùbá yẹn torí pé àṣùbá tó kọ́ kí yẹn kírun kò lẹ́tọ̀ọ́ láti kírun ní àsìkò yẹn tí yẹn bá rí mà ní ìlara tí yóò sí ìlara tí àsìkò tó ṣùgbẹ̀yìn yẹn oorun tó ṣùgbẹ̀yìn yẹn òun yóò azum wípé ibẹ̀ ni màní ti jáde sí lára wallahu alam àdìsí wa tẹ̀síwájú wípé wà á ń rajul yára annahu qad ihtalama bákan náà wọ́n tún béèrè ọ̀rọ̀ nípa arákùnrin kan tí ń wo wípé òun lálàá wala yajidu balal ṣùgbọ́n kò rí pé aṣọ òun tutù ìtumọ̀ rẹ̀ ni pé kò rí pé omi dà sí ní ara faqala la ghusla alayhi ànábì ní kò sí ìwẹ̀ fún a onítọ̀hún òníwẹ̀ wallahu alam olùpẹ́ká dúró ní òwúrọ̀ àríkàmọ́kálọ̀ àpè ìdàmẹ́sọ̀ inṣáàlá tọ́lọ̀mbá gbà wá láàyè nígbà míì àwọn àlàyé yẹn pọ̀ gan àwọn nǹkan tí yẹ káwẹ̀ tí yẹ pé ọ̀ràn yẹn ni níta ń kà lọ́wọ́ yìí ọ̀ràn ni káwẹ̀ lé wọn lórí ni السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله mani haka kuma akwai wadi eh. kana sun bayani a kai? a ah, an wuce wurin an wuce mazi wadi amma mani shi ne na jin a hausa man mani ake cewa ko ok a yau ba masu ne a ku amma maganan maziyu da wadiyu an wuce wurin maziyu shi ma ruwa ne wanda yake fito a jikin mutum musamman in mutum yana da sha'awa haka kuma wadiyu wadiyu yake fito baya mutum yi a fusari amma dukansu biyu ba yin wanka sai dai mutum zai yi clean up zai wanke yani a na? ok yóò fọ gaba a haishin ṣeun yóò fọ zai wanke gabansa a haishin <laughs> zai wanke gabansa yawa shi ne wannan shi ne hukuncin da yake kuma a inda yana da alwala kafin mazi da wadi ya fito alwalan ya warware sai a wanke gabansa a je sake a alwala

ó ti fọwọ́ pa síwájú kó tó yọ yàbí ó ti fọwọ́ pa kò tí àlọ́ tó fi yẹ kò tí kó fọwọ́ pa tí wọ́n pálọ̀ aláyẹ̀ wà ń bẹ̀ yóò dá nǹkan rẹ̀ ni yóò sì máa fọwọ́ pa lọ jẹ́ ti wà lálọ́ àlá àmọ́ aláyẹ̀ bá ti já tó ti fọwọ́ pa ẹ mọ̀ níbẹ̀ yẹn dandan ni kó tó ara àlámì ìṣe kó tó di pé yóò kọ̀ǹtínú àti máa fọwọ́ pa. Hmm. àkí ló fẹ́ fọwọ́ pa sálọ̀ alábáwà sálọ̀ alábáwà kò bùkátà kọ́ fọ́ à torí gbà kí ó fọwọ́ pa hof lẹ́ni bàtálù alábájá tó sálọ̀ alámì ìkẹ́sìmẹ̀rẹ̀ tó sálọ̀ alábáwà kò bùkátà kó fọwọ́ pa hof yẹn so níbẹ̀ yẹn àárín pé àlọ́ aláwà náà ni kò tí ẹ̀ ní ìdíkó fọwọ́ pa ń wà tó ti lálọ́ àlà torí pé gbàtà bẹ̀rẹ̀ sí ní máa fọwọ́ pa kúfù ní pé àlùwàlá yẹn já àwa sí àlùwàlá mi káwá dídí ẹsẹ̀ àwa ní fọ ẹsẹ̀ àkàfọwọ́ pa ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó èrò pé ìgbẹ́ pọ̀ ẹni hàn ó lè pọ̀ sí ẹ̀sọ̀ ìgbẹ́ ẹgbẹ́ tó pọ̀ gbígbẹ́ ẹ̀yẹ ẹ̀sọ̀ lè lọ. Ìgbẹ́ ẹ̀yẹ tí ó gbé ẹ̀ àbí yóò padà pé ó lálà ni hmm. ó ti tú ọ̀fún lálà ni àmọ́ mo kì í lọ lórí ìgbẹ́ láyé rẹ̀. Alákòókò yẹn gbọ́dọ̀ mọ̀ kí ni táǹkì ní màzí kí ni táǹkì ní wádìí gbogbo náà fáà ti ṣe àlàyé kó máa di pé yóò máa ṣẹlọ́n tí ò ní mà ó lálàá ni tí yẹn bá lálàá ìtí máa sábà jáde náà ni mani ọ̀fún so gbogbo ẹ̀ náà ló sì ní àlàyé tàbá mani wọ́n ti sàlàyé mazi wọ́n sàlàyé wádìí náà wọ́n ṣe àlàyé bóníkálùkù tí máa rí àwọn maziyu àti wádìí yẹn òun kéré gan sí ẹ pé èèyàn fẹ́ lè má lè mọ̀ nígbà míì tó bá jáde gan tí bá fi pé bí ẹ bá wọ ara pàǹtì kí ẹ kà rọra rí àbóyẹn mọ́gbà tí ó jáde ìmíì irú wájú ọ̀sùn bí ásíyàn bá ń sábà ọ̀sùn yóò máa nọ́tìsì pé something àgbúgbẹ̀ láyé ẹ̀kí wa èyàn ó gbìyànjú láti mọ̀ yí tí í ṣe nínú ẹ̀ tó bá ti jẹ́ pé mọ̀ ní yìí ní dandan ọ̀ràn yẹn ni kó tí bá ń kírun láì rẹ̀ kò nírun yẹn àmọ́ tó bá dájú pé wájú àbí yóò kàn lọ fojú ara rẹ̀ ni wallahu tó bá dá lójú tó bá mọ̀ pé kò bùkátà kéyìn wẹ̀ ẹwọ mọ́síyù náà ìtí mọ́síyù máa fi jáde náà ní pé tí ẹ bá ń ṣàáwọ̀ obìnrin bóyá oorun ń po obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá ni tó bá ti dá lójú pé ni kò bùkátà kó wọ̀. nínú hmm. àwọn tó ń àwòrán ó ti fẹ́ ní tó bá jáde lára rẹ̀ alákọ̀ọ́kọ́ kò yẹ kó máa wo fíìmù yẹn kákọ́ sọ̀rọ̀ lórí eléyìí náà kò yẹ kí èèyàn máa worú àwọn fíìmù yẹn kò yẹ kí mùsùlùmí máa wò ó sì yẹ ká discourage àwọn ọmọ wa àwa gan fúnra ara wa láti máa wo èyàn fẹ́ ra tẹlifíṣàn kò bùkátà èyàn gbọ́dọ̀ ní tẹlifíṣàn lè yóò gbọ́ news nkankan àwọn obìnrin sì máa sọ news nínú ẹ̀sẹ̀ pé ìdájú gbogbo ni wọ́n wà nǹkan báyìí ṣe abóòdì yẹn ti fẹ́ ṣe ó ní tí ó ṣe ni pé yóò daṣọ bo yóò kọ́ba tẹlifíṣàn yẹn yóò máa gbọ́ ohun rẹ̀ nìkan mọ̀ fún yóò kọ́ba rẹ̀ yóò daṣọ bo kó a máa gbọ́ so alákọ̀ọ́kọ́ kò yẹ kéde máa wò àwọn irú àwọn fíìmù tàbáwọn so tó bá yẹ kó wá wò kí ló jáde lára rẹ̀ òun èyẹ́ lè máa wò kí mọ̀ ní yóò jáde lára rẹ̀ ó sì lè máa wò kẹ́ mọ́sí yóò jáde lára rẹ̀ èyí tó bá jáde yóò di sáàmì kàtà ṣe tó bá jẹ́ nímọ̀ níyì ni dandan ni yóò wẹ̀ tó bá jẹ́ kí mọ́sí yìí ni yóò lọ fọ ojú ara rẹ̀ ọ̀fọ̀ ó di pẹ́ẹ́lì lórí nǹkan tó bá jáde kátó lè sọ dájọ́ yìí wallahu a'lam. wà lálàá pé èmi fún ẹ kò àgbà tó jì kò rí ó sì gbọ́ àdéhùn tó ní ìdàjẹ́ aláṣàdé yìí ṣàdé yìí ó ní wàá máa ṣáhàdà wájú bá àdéhùn tó ṣe òun náà sí ìwé ìlú wọ̀. ṣe bó súnmọ́ ìyàwó rẹ̀. òun ṣe ìyàwó rẹ̀ ó lálàá kó òun súnmọ́ yàn ó wá jí kò rí nǹkan kan lára rẹ̀ hmm. eléyìí kò ní wẹ̀ nínú ọ̀rọ̀ tá a sọ níbí báyìí ọ̀sán náà ni pé téèyàn bá lálàá téèyàn bá lálàá wọ̀làmìyájì bálà kò rí wẹ́tìrì kò sí pé yóò wẹ̀ ó lára kó ń súnmọ́ obìnrin òun súnmọ́ ìyàwó òun àmọ́ nǹkan kan ò jáde lára rẹ̀ kò sí pé yóò wẹ̀ wọ́n fún tó bá mọ́ bọ̀ tó bá súnmọ́ lójú ayé à ń padà bọ̀ àkà ó dà mí pé the next topic tí ẹ bá fi lè súnmọ́ ìyàwó ẹ̀ kódà kí nǹkan kó má jáde lára àwọn méjèèjì àwọn méjèèjì dandan ni wọ́n wẹ̀ tọkùnrin bá ti lè súnmọ́ ìyàwó rẹ̀ tán súnmọ́ra wọn kódà kí nǹkan kó má jáde ẹ̀kan náà ló kàn súnmọ́ ó sì dìde lórí rẹ̀ nǹkan kò jáde lára àwọn méjèèjì dandan ni yóò wẹ̀ fún àáka ní nẹ́ẹ̀sì nǹkan táàkà inṣàlá wallahu a'lam allahumma anfa'na bima 'allamtana wa 'allimna ma yanfa'una wa zidna ilma subhanaka allahumma wa bihamdik ashhadu ilaha illa anta astaghfiruka wa